Hello everyone, welcome to Tony Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification button so that you will be notified um, for more upcoming videos.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 láyé kò pọ́síbù wọn lè rí bàbá wọn mọ́ bó bá ṣe wù kó ṣe rí láàrin ọkọ àti ìyàwó wọ́n ti fi selfish interest ti wọn wọ́n ti fi affect àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ti fi affect àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn so mo mo fẹ́ rọ everybody tó wà ní orí ètò ilé ni ẹ jọ̀ọ́ nínú relationship ẹ jẹ́ ká máa láfaradà o ẹ jẹ́ ká máa láfaradà gan ìbá ṣeé wípé obìnrin ìdúró ti ọkọ ẹ̀ ọkùnrin yìí ò bá máì tí ì rí kú eléyìí i tell you the fact torí ṣọ́ọ̀kì wípé ó lose iṣẹ́ ìyàwó lọ ó pẹ̀lú nǹkan tó result sí stroke fún tí mo mọ̀ dáadáa family tí mo súnmọ́ gan ni you can imagine tí mo sọ wípé ká ní kò ń ṣe pé ìyàwó yẹn súnmọ́ mi màá sọ̀rọ̀ lẹ́nìí i happens to be the youth leader of this area so ẹnu mi ṣì gbọ̀rọ̀ láti sọ ṣùgbọ́n mo mọ̀ọ́mọ̀ dákẹ́ tí mi ìfẹ́ dá wàhálà lẹ̀ níbẹ̀ yẹn ni mi ì ṣe sọ nǹkan kan ṣùgbọ́n lẹ́yìn mo sì máa sọ eléyìí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ fún ikú arákùnrin yìí lóòótọ́ lóòótọ́ bá a ṣe wá sáyé pa máa rí la máa rí o kò sẹ́ni tó dẹ̀ máa live kọjá àkókò ẹ̀ ṣùgbọ́n nǹkan kan ló máa ń fa sábàbí nǹkan kan ikú ọkọ yìí sábàbí yan ọwọ́ ìyàwó ẹ̀ ló ti wá torí kánú dúró ti ọkọ ẹ̀ bó tiẹ̀ máa kú kò lè jẹ́ ní kíákíá báyìí ẹ jọ̀ọ́ mi ì ní wípé kẹ́ dúró sí relationship tán bá ti fẹ́ pa yín o mi ní kẹ́ dúró sí relationship tán ti yọ̀bẹ sí yín ṣùgbọ́n ẹ jẹ́ ká máa láfaradà fúnra wa mostly relationship tí ọmọ bá ti wọ̀ relationship tí ọmọ bá ti wọ̀ hmm, nǹkan tó ju àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí máa rí báyìí <clears throat> wọn ò ní lè déta sọ nígbà tí gbogbo wàhálà ẹ bá bẹ̀rẹ̀ i tell you role kékeré kọ́ ni ìyá ń play nínú ọmọ nínú ayé ọmọ role kékeré. ṣé ìyá ẹ̀ ó ti lọ fọ́kọ̀ bò míì kò sí ìfọkànbò mi bọ̀ ọ̀dọ́ mọ́mí ẹ̀ ló wà. roll kékeré ẹ̀dọ́ wèrè kó lọ sílé mọ́mí olórí burúkú obìnrin wo nìyẹn ó kó lọ sílé mọ́mí ẹ̀ kan èmi tí ẹ̀ ṣe bó tó kó lọ ilé ọkọ mi ó wá ń dálé mu sùn ó fọkọ́lẹ̀ wọ́n tún wá ń lọ bẹ́ẹ̀ lásìkò táwọn èèyàn tó ń wá ọkọ wọ́n kún ọwọ́ mi bíi wèrè àwọn tó ń wá ọkọ kún ọwọ́ mi tó ń bẹ̀bẹ̀ pé káwọn tiẹ̀ rí i tó lè jáde orí ìwọ wá tún wọn kó lọ family house wọn wọn tún lọ bẹ́ẹ̀nbẹ́ẹ̀ òun gan ara rẹ̀ kù ni ó máa jẹ ìyá ẹ̀. role kékeré kọ́ ni bàbá náà dẹ̀ ń play nínú ayé ọmọ bó ṣe wù kó lè rí nsìn kò sí róòlù bàbá kò sí róòlù bàbá. ṣé ẹ mẹni tó ń sọ̀rọ̀ nípa ẹ̀. nǹkan tó ń sọ̀rọ̀ sí yẹn mo fẹ́ sọ̀rọ̀ sí. ẹ jẹ́ kó ṣe tán ó ń sọ̀rọ̀ lọ́wọ́. ok. bí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣe wà kò sí róòlù bàbá tó kójú òṣùwọ̀n mọ́ fún wọn bẹ́ẹ̀ yẹn mọ́ àwọn ló máa mọ ibi tí bàtà ti máa máa ta wọn lẹ́sẹ̀ ọjọ́ tán bá nílò bàbá wọn láti bá sọ̀rọ̀ ọkùnrin wo ṣé tíyẹn gan ò bá tún tíyẹn gan ò bá tún hùwà àgbàyà tí ò bá tún lọ máa fi okó lọ àwọn méjì tó jóbìnrin nínú wọn hmm? ọkùnrin wo ló fẹ́ dúró nídúró bàbá nínú ayé àwọn méjì yẹn torí ẹ̀ máa fẹ́ rọ ọkùnrin máa fẹ́ rọ obìnrin ẹ jọ̀ọ́ tìtorí Ọlọ́run ẹ má jẹ́ ká sáré máa take decision lórí wípé ẹ ó kàn gbá mi létí lásán lóòótọ́ lóòótọ́ kò ń ṣe pé ó kàn gbá mi létí lásán náà kéré ṣùgbọ́n ẹ jẹ́ ká máa jọ ẹ jẹ́ ká máa jọ ẹ jẹ́ ká máa fún kinní ní second thought ẹ jọ ní títorí ọlọ́run ẹni tó bá jẹ orí ahun tó bá dé bíbá ilé ìlú máa sùn bẹ́ẹ̀ tó ẹ jọ àmọ̀ràn tí mo fẹ́ gbà wá nìyẹn ẹ ṣé gan thank you everybody. Thanks. ìyá kẹ́mi. onílé welfare god bless you ẹ jẹ́ kí n lè tì mọ́. ẹ kúrọ̀lẹ́ onílé mọ́mí lighton àǹtí zainab mo kí gbogbo ilé àǹtí onile ẹ kúrọ̀lẹ́. mo fẹ́ sọ̀rọ̀ sí nǹkan tí onílé sọ yẹn lóòótọ́ ni nǹkan tó ń sọ but ká má máa blame àwọn obìnrin jù nǹkan tá à ń sọ̀rọ̀ yìí vice versa ni èmi bí mo ṣe wà yìí mo mo lọ mo lose iṣẹ́ mi ní twenty twelve mo ń ṣiṣẹ́ pẹ̀lú federal government national identity management commission nim even um, bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ó wà lórí case wa dọ́là so nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà tí mo lose iṣẹ́ mi yẹn ibẹ̀ lọ́kọ mi ti change mo dẹ̀ ní ọmọ mẹ́rin two boys two girls. bẹ̀ẹ̀kẹ́ tó sọ̀rọ̀ ẹ̀dùn náà kẹ́ ẹ tó sọ̀rọ̀ ẹ mọ̀ pé ibi tó bá kọjú sẹ́yìn kan ẹ̀yìn ló kọ sẹ́lómi ṣá. bẹ́ẹ̀ ni torí ẹ̀ mo ṣe ń sọ pé vice versa ni obìnrin yẹn lè ní blame. ìkọ̀jẹ́ ẹ fẹ́ fi debunk láti fi support ọ̀rọ̀ tó ń sọ ni àbẹ́ fẹ́ wò pé ó ń parọ́ ni. nǹkan tèmi fẹ́ sọ ni pé obìnrin yẹn òun ló eh. òun ni ò dáa fúnra rẹ̀ because òun ló mọ nǹkan tó rí tó fi kúrò ń bẹ̀ ó dẹ̀ fẹ́ kúrò nìyẹn ó yẹ kó kó àwọn ọmọ ẹ̀ dání. I have four children ó pé nine years ní August fifteen tèmi àti ẹtì tèmi àtàwọn ọmọ mi tá a ti jọ wà ìgbà tí mo fẹ́ kúrò lọ́dọ̀ bàbá wọn gan fúnra mi ni mo decide láti kúrò ìgbà tí wàhálà ti pọ̀ jù because ìgbà tí mò ń rówó ajọ́ ń ná nìyà èmi mò ń sanwó school mò ń ṣe gbogbo ẹ̀ tí ò bá sí lọ́wọ́ ẹ̀ wáì tó ṣe máa jẹ́ pé ìgbà tí ò wá tí iṣẹ́ tèmi wá dúró lèmi ò wá dá mọ́ so nǹkan tó wá ṣẹlẹ̀ mo kó àwọn ọmọ mi mẹ́rẹ̀ẹ̀rin mi tẹ̀ fẹ́ kó wọn mo fẹ́ mú méjì kóun náà mú méjì ni but àwọn ọmọ mi ń ké pé láyé àwọn ò ní àwọn ò ní fi mí lẹ̀ àwọn ò ní dúró ti dádì àwọn pé kò sẹ́ni bọ́dì tó fẹ́ dúró tó bá yẹ pé mo jẹ́yà òṣì mo jẹ́yà burúkú ni àwọn ọmọ mi ò lè sọ bẹ́ẹ̀ wọ́n máa decide láti dúró pẹ̀lú dádì wọn. ẹ kálukú ní bóyá tọ́mọ títí ẹ̀. bẹ́ẹ̀ torí ẹ̀ ni mo ṣe ń sọ obìnrin yẹn òun ló ya obìnrin tí ò dáa fúnra rẹ̀ ló fìyà jẹ àwọn ọmọ ẹ̀ táwọn èèyàn bá lọ wo wọ́ọ̀ mi wọ́n máa rá àwọn ọmọ mi ń bẹ́ẹ̀ last born mi six years ni mo ni mo fi kúrò ńbẹ̀ ẹ wo èjẹ lẹni yìí sí ní twenty twelve he was six years old and now ó ti ó ti ní èjì tó jẹ́ obìnrin yẹn òun lobìnrin burúkú kò ń ṣe pé ká wà bì kan kí wàhálà máa ṣẹlẹ̀ àbí ká máa jẹyà àbí nǹkan ká wá nípa fẹ́ fà àwọn ọmọ wálẹ̀. nǹkan tó nílé náà try láti pass nǹkan tó nílé ń try láti pass out náà ni pé the woman is wicked ó wá wà ń bẹ̀ níbi òkú ọkọ ẹ̀ lónìí wá ń sunkún ẹkún tó jẹ́ pé wọ̀ ló o fẹ́ kó lé ọkọ kì í ṣe pé bóyá o ti lọ́kọ mi o ti lọ́kọ o ti níbo mi o kàn decide láti kó lọ lé màmá ẹ̀ ìyẹn ò lè gbélé ọkọ ìyá ọkọ bọ́ǹfìtà ìyá ìyàwó bọ́ǹfìtà ni ìyá náà tó lè gà láàyè tó lè create a room for ẹni tó wà nílé ọkọ tó create room fún ọmọ ẹ tó lè padà lọ pé mo jẹ́rìí màmá mi màmá mi á ní wo orókokúnlẹ̀ kó tó gbẹ̀pà sí padà lọ òun ló jẹ́ káwọn àti tèmi sì wà ń lé ọkọ dòdò lónìí àwọn àǹtí mi ò lọ́kọ méjì bó ìjà aṣọ ni mọ́mi wa ń tà lóṣòdì aṣọ ni mọ́mi mi ń tà lóṣòdì tó bá sá wálé báyìí pé wọ́n nà ẹ̀ mọ́mi mi á ní padà lọ orókó kúnlẹ̀ kó tó gbẹ pa sí padà lọ. bẹ́ẹ̀ni bí mọ́mì mi náà ṣe máa ń sọ nìyẹn ìgbà tán wà láyé kó tó di pé mọ́mì mi kú tí n bá lọ sọ̀rọ̀ ọjọ́ àbí nǹkan kan mọ́mì mi á ní mi ìfẹ́ kó bímọ kiri. mọ́mì mi á ní ṣé kí n wá gbé bẹ́ẹ̀ di tèmi fún ẹ ní gbolo fẹ́ sùn. bọ ìgbà tí mọ́mì mi kú ló wá gbé wà yẹn jáde ló wá ṣẹ̀ṣẹ̀ wá ń ṣò ìwà yẹn ìgbà tí mọ́mì mi kú. so àwọn obìnrin ká má fa àwọn ọmọ wa sílẹ̀ o ká má fi wọ́n sílẹ̀ o lọ́n á dá wa sí á dá àwọn ọmọ wa sí o. ẹ̀yin fọ̀rọ̀ tí ń bá obìnrin tó kọ́ ọ̀dà láti mò ń wọ́kọ̀ o mo máa ń wá sí platform lọ́jọ́ Sunday ẹ̀ ní gbé mi sókè màá ní mò ń wọ́kọ̀ ẹ̀ ní bá mi wọ́kọ̀ ẹ̀ ní gbé mi sókè mò ń wọ́kọ̀. ẹ jẹ́ kí Deborah gbọ́ Deborah ò fẹ́ máa gbọ́ pẹ̀ wọ́n. irú yẹn nísìnyí irú yẹn nísìnyí tó bá ti fẹ́ máa pe tó bá ti yá sí a ní òun òun lọ́wọ́ mẹ́ta. bẹ́ẹ̀ ni sir chemistry ni. kí ló sọ ọ́ sísá. irú yẹn irú ọ̀rọ̀ tí onílé sọ ni irú yẹn nísìnyí tó bá ti yá irú obìnrin obìnrin yẹn nísìnyí tó bá ti yá nísìnyí tó bá ti ń sọ̀rọ̀ á ní pé tó bá ti yá sọ á máa sunkún kiri. Deborah ó tiẹ̀ béèrè lọ́wọ́ onílé pọ́mọ lúwo ni lóbìnrin yẹn. ó lè ṣọmọ Ìbàdàn. Ah, èwo ni èwo ni pọ́mọ ẹ sọ àní o. Ìbàdàn ní Ìbàdàn ní obìnrin yẹn. Èmi fẹ́ bèrè nǹkan lọ́wọ́ onílé o. Onílé ó yẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ yìí mo ti ń bínú ẹni ọmọ ni wúmà yẹn. <laughs> mo ti sọ lẹ́ẹ̀kan pé bá gbogbo ẹ̀yin ọmọ abẹ́òkúta ìkà ni yín apọkọjayé ni yín ìkà gbogbo ọmọ abẹ́òkúta ọmọ ìlú yín ti pọkọ rẹ o ẹ fẹ́ òkú. àǹtí zainab ẹjọ abẹ́òkúta lèmi o abẹ́òkúta lèmi o. nígbà tó ń bú ní ayé ìgbélé wa abẹ́òkúta lèmi o ọmọ abẹ́òkúta ni mí. ọ̀dàdún gbogbo àwọn ọmọ abẹ́òkúta o ọkọ òbí sẹ́nà mú ọmọ kò dùn fọkọ mọ́nà bá kẹ́rù lọ́lọ́kọ́ bá ní sírókì lọ́ba kú ẹgbà wá o ẹ̀fẹ̀ ah, àṣírí gbogbo olúyọ̀mọ̀ túlẹ̀ yọ̀kọ̀ ọ̀tọ̀ ìyá bàdàn èmi ò lè gbẹ́jọ́ èèyàn kan dá o kì máa sọ̀rọ̀ torí ó ṣẹlẹ̀ sí mi náà ó nílé pé epo ti ní ìsìtẹ́lẹ̀ kó tó di pé iṣẹ́ búrú. débi ká ṣe ẹni yẹn sí leléyìí onílé. ẹ jẹ́ kí n máa lọ. ẹ̀gbọ́n nílé sí bísírì ẹ̀gbọ́n nílé sí bísírì. pé ti ní ìsìtẹ́lẹ̀ kó tó di pé ọkọ lùzì iṣẹ́. ẹ̀yin ọmọ èkìtì ẹ lọ gbáradì o ẹ̀yin ló kàn báyìí o ẹ bá mi lórí péjì yìí. Ah, ah, ilé ayé ẹsẹ̀ mẹ́fà. délé ẹ̀ náà tún sí sí yẹn. Hmm. Hmm. tó bá ya tó bá wọn ya tó bá kò ní pẹ́ kò ní jìnnà nísìnyí ìyẹn wa máa sọ pé a lòun jẹ opó àbí àwa máa sọ pé òun jẹ opó ọmọ mẹ́ta lọkọ òun dà sílẹ̀ fún wa a máa sọ ẹ̀kọ́ orí burúkú kí adìyà ń jẹ owó ó máa lọ jogún lé báyìí báyìí á fẹ́ lọ rìn bóyá bẹ́ẹ̀. àwọn tiẹ̀ wá níyà ń jẹ òun kó ṣàánú òun ọmọ mẹ́ta lọ́kọ òun dá sílẹ̀ fún òun pólò òun àwọn mm-hmm. àwọn ìka àwọn ọ̀dájú àwọn tí ń wù mí. Ah. imagine ọmọ forty four years. ọlọ́run ọba o. ọlọ́run ọba o. anyway tó bá dọ̀la àtújọ́ ìlú lágbára ọlọ́run. tẹ́rì nínú ayé ẹ bọ́dà láti bẹ́ẹ̀ ṣe ń rẹ́ẹ̀dì live video ẹja pàdé whatsapp. ìyá ẹ mi ní nọ́mbà ẹ o. mo ní ní kíni ẹ jẹ́ ń yín ní àìkẹ́ lọ rí i ẹ ní nọ́mbà tí mo ti ní láti twenty twenty. o máa ń change nọ́mbà ni. no gbogbo gbogbo nọ́mbà mi ni mo ní nọ́mbà yín sí ẹ má wọrí màá mẹ́sẹ̀gì yín. onílé ọlọ́run á fi jí wọn á pàṣìṣe wọn rẹ ọlọ́run á bá wọn wo àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó dà lẹ̀ ọlọ́run ará láàrin sí wọn lágbára ọlọ́run lẹ́yìn ikú bàbá wọn wọn ní dààmú nú ayé wọn ní wàhálà nú ayé ayé bàbá wọn ò ní yọ́ọ̀lẹ̀ fún wọn pẹ̀lú ògùn ọlọ́run ibi gíga náà máa dé tí bàbá wọn ò dúró ṣe fún wọn lágbára Ọlọ́run wọn á ṣe wọn á jù bẹ́ẹ̀ lọ. onílé ṣé ní ìsìn obìnrin yẹn wá náà fẹ́ jogún báyìí sí ìrìn báyìí. in fact ara nǹkan tí mo ṣì sọ lẹ́nìí nìyẹn pé ní ìsìn ìyá náà òun ti débẹ̀ àbí ẹ ṣé màá yẹn ṣé màá yẹn kọ́ lé ni. ọkọ ti lógún sílẹ̀ òun náà ló jẹ́ kó wà olórí burúkú. ṣé màá yẹn lógún ṣé màá yẹn kọ́ lé. ilé wọn náà sí wọn sí bẹ̀rẹ̀ yẹn ilé wọn nìyẹn ní àwọn apáàkì wá ṣéyàwó lè wọ́n apáàkì wá sínú ilé yẹn sábà wà ló ń gbénu léyìn. ṣé obìnrin yẹn ti rí mari ni orimari. rárá òrìmá ẹjọ. àwọn àwọn àwọn fámílì ò gbọ́dọ̀ gbógun fún wọn máa jáwọn ọmọ yẹn ó dàgbà ni wọn á ń do fa ogún yẹn fáwọn ọmọ yẹn. onílé ẹjọ ẹ inbox mi kémi àti ń sọ̀rọ̀ ẹjọ torí Ọlọ́run ẹ inbox ẹ send number all right let's go. Yeah. káníkó máa ń ṣe é ṣe ni gbogbo àwọn tó máa ń pariwo pé opó làwọn ọkọ àwọn dọmọmù sílẹ̀ fáwọn káníkó nìkan tó lè máa fi ṣe skírínì kó máa wo ẹni tó ṣe kú pọkọ nínú wọn kó máa mọ̀yàn tó ṣe kú pọkọ nínú wọn. láti nílé ní ni dání ìgbà tó ń lọ. onílé dání ngbà tó ń lọ ngbà tó wá kú tán sí wọn dání àwọn ọmọ yẹn kàn ń ké ẹ mọ àwọn ṣé kìí ṣe pé nǹkan ti wà họ́wọ́ nǹkan ti wà láàrin wọn kó tó di pé ó lùzí iṣẹ́. yeah gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ̀rẹ́ mi lẹ́ni yẹn reason tán fi ń pè mí ní tí nickname mi fi jẹ́ onílé ni wípé mo ní viewing center then ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi ni woman yẹn náà ti ń ṣe business so gbogbo nǹkan wọn ni mo mọ̀ dáadáa kò sí dó the man is troublesome but gbogbo ìgbà tí iṣẹ́ ṣì wà lọ́wọ́ man yẹn èmi àti ẹ̀ náà ti fẹ́ jàrí ìyẹn bọ̀bọ̀ yẹn bá ṣe jọ rẹ̀ tó ọ̀rẹ́ sọ̀rẹ́ náà ẹ mọ̀ gbogbo ìgbà tí iṣẹ́ wà gbogbo àṣìṣe máa yẹn ni wọ́n woman máa ń fojú parẹ́ náà lò kí n rí ó ṣe wá jẹ́ ńgbà tí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ tí òpòṣù méjì ló kúrò lọ́dọ̀ ẹ̀ ló filẹ̀. ètò mo ṣe bèrè ni pé èmi ò lè ṣáìdì mi ò fẹ́ bias láàrin àwọn méjèèjì irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí èmi tèmi náà láti ká àwọn ọmọ ti sá sàálà fún ẹ̀mí mi mo wà. oníkàlùkù ẹ̀ lè fi situation ti yín ó ní mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀ ṣé àárín wọn gúnrégé àbí nǹkan kan ti wà láàárín wọn. kò má tà bóyá àwọn àánú àárín gúnrégé kò ń ṣe true love owó àti change tó ń rí ìgbà tí ó sì change yẹn mọ́ ni ò lè cope mọ́ ló gbé body ó ń ṣẹlẹ̀ sí a lot of people. nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀nà gbogbo akọ́lọ́mọdé mi báyìí náà. ó ń ṣẹlẹ̀ sí a lot of people tó yẹ pé àwọn obìnrin kan kàn ń wò pé hmm, ó sì rí díẹ̀ díẹ̀ ní ìjọ́ tó bá dá gbáwú báyìí wọ́n ti gbé body wọ́n dẹ̀ ti ń plan yẹn tipẹ́ kò ṣe pé ìjọ́ tán bá lọ náà lọ wọ́n ti nọ́ọ̀sì ẹ̀ ti pẹ́ fọ̀dífà pẹ́ lómi ò ti kó lè ọkọ̀ go kò mí pé bóyá sóòlù ẹ̀ ṣẹ́rí bọ́dì lásán lobìnrin mi kàn gbé kalẹ̀ ọkọ̀ sóòlù ẹ̀ ibòmí ló wà ibòmí ni mo ti réyàn tó yẹ pé lẹ́yìn ìgbà tán bímọ mẹ́rin fúnra wọn tán náà láwọn wà compatible ọkọ àtìyàwó ọ̀rẹ́ mi benefactor mi ni wọ́n ẹ̀ tó understand débi wípé mo like wọn ọjọ́ tọkọ sọ fún mi wípé ìyàwó mi fún ẹ. westo ẹ má bínú bó ṣe wà lọ́kùnrin náà ló wà lóbìnrin ó wù. méjèèjì mo kó pọ̀ méjèèjì mo kó pọ̀ bọ̀ ṣẹ́rí ẹ̀yin ló ṣe sọ pé bí wọ́n bá dojú kọ̀yàn ẹ̀yìn ló kọ́ sẹ́lòmíì. ṣẹ́rí ṣẹ́rí mostly onílé ti parí ọ̀rọ̀ yẹn inú mi dẹ̀ dùn bó nílé ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ pé ẹ má jẹ́ kí máínọ́ọ̀tì máa jẹ́ reason to quit a marriage especially tọ́mọ bá ti wọ̀ àwọn ọmọ náà máa forí fa èmi náà victim of this issue ni mí ọlọ́run ni ò pa mí orí omi lásán ni mo rí ńgbà tí issue ìṣẹ̀lẹ̀ tọrọ ọmọ wọ̀ tí mo ní àá la lójú ayé mi ṣé ṣé mi ní train ọmọ mi ni long bridge tó wà bíi bẹ́gà yẹn ń ṣe ló dà kí wọ́n tẹ́ bẹ́ẹ̀dì sórí ẹ̀ bí kí n fò sórí ẹ̀ ni mo páàkì mọ́tò mo lọ́ọ̀kì mọ́tò báyìí ni mò ń wo omi yẹn ó dàbí pé duplex kan wà sálẹ̀ bíi pé síwájú tó sọ pé come inside come inside come inside ọpẹ́lọpẹ́ lecturer mi kan tó ní westo where are you kí ló ṣẹlẹ̀ òun kàn parí fasting and prayer seven days in sin and the first thing tó kàn come up sí mind òun ni pé something just strike his mind about me ó lóun wá check post mi kan lòun rí something that òun ò lè òun ò lè explain ẹ̀ ibo ni mo wà mo ṣàbà sọ̀rọ̀ ó ní kí n tẹ̀ kọ́kọ́ kúrò tí mo wà yẹn kí n délé ọ̀rọ̀ wà tá a fẹ́ sọ èmi kọ́ ni mo gbé mọ́tò mi kúrò bẹ́ẹ̀ frustration no because ẹ wò bí wọn ṣàṣeyàn ló ṣe máa máa ṣèyàn tẹ bá bẹ̀rẹ̀ géèmù yìí and if àwọn olùyàwó tí true love bá exist anyway it's a long thing anyway long story ni ẹ jẹ́ ká tiẹ̀ ká kó lórí ẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin ẹ máa ṣe sùúrù o ẹ mọ gbogbo tẹ́ ń bá wa jà sí náà tẹ́ bá fi wá lẹ́sẹ̀ lọ. ẹ̀yin ọkùnrin náà mọ nínú sùúrù tóbìnrin bàbá yín jẹ́ yẹ mọ fi gígó lórí ẹ mọ gbéyàwó lé wa lórí. ẹ fún wa ẹ dá gift bolẹ̀ fún mi ká tó máa lọ ẹ jọ látara lẹ́yìn ìgbà lẹ́yìn ìgbà tẹ́ bá ọmọ ìbàdàn tán eh, ọmọ ìbàdàn tó bá wà bẹ́ẹ̀ mọ̀ wọ́n gíftì. E. ìyá ìbàdàn tí ó bá ṣe pé bọ̀dà láti ń kánjú pé wọ́n ti pẹ́ ń bíbá látàárọ̀ ni honestly this is a topic that worth discussing ẹni pé káwọn ọkùnrin náà máa ṣe sùúrù this is a man that never remarried látìgbà tí máa yin ti kúrò lọ́dọ̀ ẹ̀ tí woman ti kúrò lọ́dọ̀ ẹ̀ that shows wípé ó nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀ ó dẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ẹ get tó bá yẹ kọkùnrin tó ń ṣèṣe kú ṣe ni ó ṣeéṣe kó ti fẹ́ lòmíì lóyún ọkùnrin obìnrin gangan ni kó máa ṣe sùúrù ẹ̀yin obìnrin ẹ máa ṣe sùúrù ẹ máa ṣe sùúrù. kò lówó mọ́ láti fẹ́ ìyàwó mi nípa tìyẹn. onílé vice versa ni yóò máa tọ́ka ẹ̀yìn ọ̀gbẹ́yìn obìnrin ẹ̀yìn obìnrin vice vice versa. ẹ máa kú ìyàwó yín gàràgàrà gàrà kó tẹ̀ ṣe lọ́bẹ̀ ẹ̀ máa ẹ máa fà ìdọ̀kùnrin yìí wọ́n ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan onímọ̀ òun troublesome lóòótọ́ ó troublesome ó ò rí yẹn sọ ó mọ troublesome tó ń fún ìyàwó gan nínú ilé. yes ma mọ́mi Yétúndé I agree with that but what my question towards that ni wípé lóòótọ́ lóòótọ́ ẹ̀mọ́ kémi ò fi bò ó the man is troublesome ẹ get but kí ló ṣẹlẹ̀ tó fi fi ara dà ọmọ kìíní ọmọ kejì ọmọ kẹta tí ò kúrò wọ́n dẹ̀ ń live life wọn lọ kí ló dé tó dúró ti until tí màá yẹn tó lose iṣẹ́ kó tó di pé ó kú ìtẹ̀. o fi o ò mọ nǹkan tó fi kúrò ń bẹ̀ ó lè jẹ́ pé ó manage ẹ̀ ní tẹ́lẹ̀ ó dẹ̀ mọ reason tó fi wá wò pé tó jẹ́ kóun tètè ya sásàlà fẹ́ mi òun pé kò kú sówó mọ́ kò kú sówó mọ́ jẹ́ mọ́ ọ lọ. kò kú sówó mọ́ jẹ́ kó kúkú máa kó sásàlà fẹ́ mi òun. èmi èmi náà kọ́ tí mo lù iṣẹ́ lọ́kùnrin kúrò lé yẹn náà kọ́ ẹ sọ yẹn. ẹ ló mà mọ́mí yé tì mí ò ní accept nǹkan tẹ̀ sọ yẹn ṣé ẹ rí tó bá jẹ́ pé tó bá jẹ́ pé kì í ṣe. Deborah hold on hold on wọ́n bá onílé wí tí onílé bá ti ń make point wọn wọn máa là á já wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn sì wọn ní pé minor kí ni definition minor wọn ní pé ọkùnrin wà troublesome wọn ní kí ni definition troublesome obìnrin tó bímọ kínní ìkejì ìkẹta ìkẹrin sílé ọkọ tó wá ní kó tó àsìkò kó òun lọ ó máa ní ohun tó tó bá béèrè lọ́wọ́ nǹkan tó tó máa béèrè lọ́wọ́ obìnrin yẹn á ní nǹkan máa bí tó bá ti ń sọ̀rọ̀ wọ́n máa la àwọn ọ̀rọ̀ ẹja tó ní definition minor yẹn lèmi ṣe ń pè wọ́n mo ṣe ń bì yẹn onílé onílé ẹ̀gbọ́n mi ṣe ń gbọ́ mi kí ni definition minor ṣé ọkùnrin tó yan ìyàwó ṣé minor lè máa categorize ẹ̀ sí iṣẹ́ fẹ́ kó kú dànù ni ẹ̀gbọ́n mi ẹ má lọ bèrè kọkọ jẹ́ ká sọ̀rọ̀ yẹn jọ ọ̀rọ̀ ẹ ó jẹ́ ọ̀dẹ́gbọ̀n ọ̀dọ̀ tí ó sì gift látàárọ̀ tí ó máa ṣe kíkọ̀ máa jókòó. bọ́dà láti bọ́dà láti onílé ó dọ̀nà ẹ̀jẹ̀ ó dọ̀ ẹ̀ ẹ̀ ó dọ̀ bọ́dà láti bọ́dàlà tí ẹ wá ọjọ́ kan bóyá ọjọ́ ní ṣe justice ẹ jẹ́ ká tiẹ̀ treat irú àwọn tọ́pìkì báyìí ọlọ́run. ẹ ṣe bóun là ń ṣe ń ṣe single connect à ń sọ ni mo ṣe fún àwọn èèyàn láyè kan máa ráyè sọ̀rọ̀ lórí single connect la ṣe máa ń ṣe etiquette la ṣe máa ń ṣe single connect ìtòrò ẹ̀ mo dẹ̀ ṣe create platform yẹn so that àwọn èèyàn náà lè sọ experience wọn nǹkan tó ń go through nǹkan tí mo ṣe create platform yẹn nìyẹn. jerry ẹ understand the point onílé o onílé o kì í ṣe pé onílé kò onílé kò ṣe pé onílé ẹ̀mí ìmọ̀ bí màá ṣe pùtẹ̀ ẹ̀ understand the point onílé nǹkan tó nílé sọ ni pé ìgbà tí owó sì wà lọ́wọ́ mọ́ àyẹ̀ tíṣẹ́ sì wà lọ́wọ́ ẹ̀ kí ló dé tí ò quit ìgbà tó mọ̀ pé ò lè tolerate ẹ̀ kí ló dé tí ò quit ní gbogbo gbà yẹn kí ni ò jẹ́ kó quit ní gbogbo gbà yẹn kí ló dé ò sì quit ní máa quit marriage yẹn gbà yẹn tó fi wá jẹ́ pé ìgbà tíṣẹ́ ti wá bọ́ tí ò wá sówó mọ́ ni ò wá bá jẹ́ kó ti quit láti gbà yẹn tíyẹn bá tiẹ̀ tí ìyẹn gbọ́ tiẹ̀ lè má lose iṣẹ́ àti pé tó bá ti quit ní gbogbo ìgbà yẹn ìyẹn ó possible kí ìyẹn fẹ́ ẹni tó jẹ́ pé kí ìyẹn ti wá fẹ́ ẹni tó jẹ́ pé ó máa dúró tì nígbà tí ìṣòro bá dé. àǹtí Zainab àǹtí Debbie kí ló dé tí bàbá àwọn ọmọ tèmi ò ṣe quit nígbà tí èmi tẹ́mi sì níṣẹ́ lọ́wọ́. máa sọ bàbá ọmọ títí ẹ wá ni èwo ni ọ̀rọ̀ bàbá ọmọ má sọ sítórì títí ẹ. yóò bọ́dà láti nǹkan kan náà ni ẹ ń gbèjà ọkùnrin ẹ ń gbèjà ọkùnrin ẹ ń gbèjà ọkùnrin ẹ jẹ́ kí ó sọ tiwọn náà ẹ jẹ́ kí kẹ́mísítì náà sọ tiẹ̀ bó ṣe wà lọ́kùnrin bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn ọkùnrin ṣe sọ pé bó ṣe wà lọ́kùnrin bẹ́ẹ̀ náà ló wà lọ́kùnrin náà. ẹ ó dán ọ̀nà jọ mo ń gbọ́ yín obìnrin yẹn nígbà tí màá yẹn níṣẹ́ lọ́wọ́ tó ń fìwò níṣẹ́ lọ́wọ́ ó lè má ṣe sílé ó lè má ṣe tó ó lè má ṣe tó sílé kóbìnrin yẹn máa bá fa pé ò ṣe jẹ́ ká ṣe nǹkan báyìí ò ṣe jẹ́ ká àṣì nǹkan báyìí nínú márèèjì yẹn kó má gbọ́ kó jẹ́ pé carelessness. rárá mà mo lè dá sí yẹn mà rárá mà. ọlọ́rọ̀ wà bíbá kò sí yẹn nù gbogbo eléyìí rárá sunday sunday is sunday jẹ́ èèyàn kan tó jẹ́ wípé sunday jẹ́ èèyàn kan tó jẹ́ wípé àtìyàwó. wọ́n lè máa rí tán bíkọ́sì obìnrin yẹn tó dín pé kò síṣẹ́ mọ́ tó kó ẹrù ẹ̀ tó lọ èlò <laughs> ti wà nídìí ẹrù. irọ́ ni àwọn obìnrin táwa náà wá mú wá lóyìnbó tó jẹ́ pé a mú wọn wá lóyìnbó wọ́n wá dé lóyìnbó tó jẹ́ pé a mú kóònù ghetto ní nàìjíríà mú wá lo òyìnbó dẹ̀dẹ̀ lo òyìnbó owó ọ̀gbọ́n lọ. ẹ ti move on now ẹ máa gbé story yẹn jù sẹ́gbẹ̀ẹ́ kan ẹ ti move on ah, ọlọ́wọ́ fẹ́ múyàn wá sí lóyìnbó ẹ ti move on ẹ ti fẹ́yàwó mi ẹ ti ní good life ẹ ti ní máa ṣe ilẹ̀ ilẹ̀ bá mi rìnrìn àjò tí mo rìn ẹ̀yin dàbọ̀ bó ti bó ti fa. ọ̀rẹ́ mi ìbàdàn kò fún mi ní fifty pro ìjà ti ṣẹlẹ̀ láàrin wọn ṣe ọlọ́run ti kó pẹ́sẹ̀ sí pẹ̀lú good wife bílíkìsì obìnrin tó rẹwà. ẹ má má dá òun lóhùn ṣé bá mi rìnrìn àjò yẹn. ṣé àti chemistry ni o ti move on. àbí kó affect àwọn ọmọ mi ni àbí kí wọ́n move on bẹ́ẹ̀ ni tẹ́ ẹ̀ tọ́jú àwọn ọmọ yìí. nǹkan tó bá sọ wọ́n bẹ̀rẹ̀ máa rò pé tẹ́ wọ́n mọ̀ láyé náà tẹ́ ẹ̀ tọ́jú àwọn ọmọ yìí. tí o bá ń ṣọ̀lẹ̀ àwọn ọmọ yìí ò ní jìyà tóbìnrin ò bá ń ṣọ̀lẹ̀ àwọn ọmọ ò ní jìyà wọ́n àfẹ́tà àwọn ọmọ tèmi náà ẹyin kọ́ lẹ máa design fún mi èmi mo mọ bó ṣe bà mí lára èmi mo mọ mi mo lọ òun mo tọ̀ ń bọ̀ ṣé ìfọkàntí rẹ̀ rí ẹ̀yin fọkàntí rẹ̀ rí ẹ̀ tí bá tọ́jú àwọn ọmọ yín ntí n bá eh? tọ́jú àwọn ọmọ ńkọ nígbà tí kò dẹ̀ wọ̀ nìyẹn ọlọ́run dẹ̀ ti blẹ́sì níyàwó mi ó ti fún ilé bìrì gidi ó ti fún ilé bìrì gidi ìyá rẹ̀ olórí ẹbí ẹ̀yin ò ṣe fakọtí yín lẹ̀ kẹ́yìn náà wo bó ṣe rí. ẹ má tí ì sọ di kìíní nǹkan tí mò ń sọ fún yín nípa lọ́ọ̀kì bíẹ́sì yín lóbìnrin gidi ọlọ́run fún yín níyàwó tí yín obìnrin gidi ọlọ́run fún yín ẹ̀yin yẹn ti kó ọmọ láì fún yín ó ti bá tiẹ̀ lọ nǹkan tèmi ń sọ fún yín nìyẹn. ìrọ̀ nìyẹn wá mi pé kí n má sọ̀rọ̀ ẹ̀ mọ́ mi ní kẹ́ má sọ̀rọ̀ ẹ̀ mi ẹ má sọ̀rọ̀ ẹ̀ ó ti dà bí sẹ́yìn kí n fi sọ ẹ má sọ ní sọ pé bóyá ó dùn yín mọ́ because Ọlọ́run ti compensate. kò ṣe ní dùn mí ó dùn mí kò ṣe ní dùn mí ẹ̀yin lè bá mi rìnrìn àjò mi ni mo ní nǹkan dùn mí nǹkan dùn yàn ẹ̀dẹ̀ ni kò dùn yàn ọmọ yàn dùn mọ́ lọ́mọ ọmọ yan dọmọ lọmọ kò ní dùn mí. tẹbẹlẹ ń ra ọmọ yín tẹbẹlẹ ń rí wọn ibi tí àwọn obìnrin ya even dé now kó tóbi kó tún jẹ́ pé àwọn obìnrin àwọn obìnrin ó dọ̀ àdúrà tí máa ṣe fún yín ọlọ́run jẹ́ kí obìnrin ṣẹlẹ̀ sí yín ọlọ́run dẹ̀ ní jẹ́ kọkùnrin náà kó ṣẹlẹ̀ sí yín nítorí pé nulẹ̀ tí yín ń dùn àtọkọ yín ẹ̀ fọkọ yín lẹ̀ for a second ẹ wá rò pé bí gbogbo nulẹ̀ ṣe ń dùn nìyẹn. ìyẹn kọ́ ni mò sọ ṣé kí n ṣe torí ṣé kí n ti ṣe ṣé kí n ṣe torí ṣé kí n ṣe torí gender wa iná làwọn uk ti ṣe change tó ti ṣe change tó ti ṣe change lọ́wọ́ torí gender wa iná ni because ẹ mọ bí tó bá ara mi nǹkan mi ò jẹ báyìí yàtọ̀ sí story mi tí mo ti sọ online ẹ mọ bóyá ẹ mọ bí nǹkan tójú mi rí nínú ìrìn àjò yẹn mi ìrìn àjò tí mo fẹ́. obìnrin tẹ̀ ń fẹ́ obìnrin tó lọ́wọ́ obìnrin tí olùdáìsọ náà ẹ mọ nǹkan tójú ẹ náà nínú relationship yẹn náà èmi kẹ́mísírì ló sọ̀rọ̀ bàbá ọmọ ẹ̀yẹ́ ẹ̀dẹ̀ ní kó má sọ̀rọ̀ ṣebí torí lẹ́mọ̀ ló wá fẹ́ ẹ mọ̀ kó tó tó òfin yẹn náà ti rí nínú relationship rẹ mọ. ẹ ní problem relationship rẹ ẹ mọ bó ṣe ń fi. ta ló sọ bẹ́ẹ̀ fún mi ta ló sọ pé mi ò ní problem relationship rẹ lórí ẹ. ẹ̀yin ṣe ṣe ọkọ ilé ọkọ ilé ọkọ kọlẹ̀ wà ilé ọkọ kọlẹ̀ wà ẹ̀yin ṣe fọkọ yín lẹ̀ ẹ̀yin ò ṣe fọkàn tí nílẹ̀. ẹni sùúrù tó fi lè ká ọmọ ẹ lọ yẹn ó ní ìkọ̀kọ̀ rẹ̀ ó fi lè ká ọmọ ẹ lọ onílé there is something behind it. marriage twenty five years ò kì í ṣe ọmọdé ọdún. àlàáfíà mo wà ẹ kọ́lá wa ti pè wọlé. mi ò bínú bí ṣe máa ń sọ̀rọ̀ voice mi loud ni mi ò bínú ah, mi ò bínú mo kàn sọ pé kọ́ má máa jọ́ọ̀jì ìrìn àjò téèyàn bá rìn ẹni tó rìn yẹn ló mọ nǹkan tó ń go through during that time mi ẹni tí wọ́n ń sọ yìí. bẹ́ẹ̀ oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ sóníkálukú nǹkan tó ṣẹlẹ̀ sí bí òun ṣòun ló ṣẹlẹ̀ sí. thank you ẹ lè fi ibi tó kọjú séèyàn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ìmí ọkùnrin nìṣòro lé ayé ìmí obìnrin nìṣòro lé ayé a lè sọ pé àwọn ọkùnrin náà are right gbogbo gbogbo nǹkan mo fi right bẹ̀tẹ̀ a gbọ́dọ̀ máa ẹ̀ ń dí ara wa gbogbo tẹ́mi náà sọ yìí mí ní gbogbo gbogbo ẹ̀ obìnrin yẹn náà right ló fi gbogbo ẹ̀ ló fi wrong tèmi náà wà ń bẹ̀ bẹ̀tẹ̀ ó kan lọ ni tó ti yé ó kan lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣé mo dàbí àwa yìí ń ṣe tẹ́ pé kò sí a tá ọkọ everything làwa fi ṣe fún ṣe kò sí gbátà gbé tá a mọ́ gbé gbogbo gbàlù pan sọ ẹ má ẹ má tẹ̀lé kí ẹ kí ẹ tún ti bẹ̀rẹ̀ ó má ti ní ó má ti ní ẹ fọmíláì tó sọ láàárọ̀. àti sẹ́ńtà òkú ni mi bèrè. akẹ́kẹ́ ń kọ́ bí tá a wá ṣe pòtẹ́rò tá a dí gbogbo oúnjẹ tá a dí ata ẹ má ṣe kí gbogbo ẹ má ṣe gbogbo ẹ náà jẹ tán àdẹ̀túmọ̀ ṣe náà ni hmm. gbogbo edika ẹ̀kan tá a máa ń ṣe gbogbo ẹ̀fọ́ yíyọ á dẹ̀ jẹ gbogbo ẹ̀ pálá no thank you. no thank you a tún gorí yín lórí bẹ́ẹ̀dì náà no thank you. ẹ ẹ lè bá ṣe gbogbo nǹkan tí ẹ ṣe yẹn kọkùnrin máa fi yín lẹ. mọ̀mí láìtàn ọ̀rẹ́ yín tẹ́ béèrè òun ló sọ̀rọ̀ yìí. ó dàbí àǹtí mi dàbí ìṣọ́lá ẹ ti jẹ́ kí tí ì sápá mi lórí ẹ ti jẹ́ kí tí ì sápá mi lórí àbọ̀dá ẹ̀pẹ̀ yẹn ẹ̀pẹ̀ yẹn ẹ̀pẹ̀ yẹn. Deborah má dá sọ̀rọ̀ lẹ̀ yìí ò tó rọ̀ má dá sọ fún Deborah kó má dá sí i. Mo ń gbọ́dọ̀ ikọ́là mi, ìyàwó mi. Ọkọ mi. Ìyàwó mi. Sẹ́mọ̀, ọkọ̀ jẹ́ pé gbọ̀dọ̀ nílé fún àyò àmúṣẹ̀rí gbọ̀dọ̀ nílé lè ní àóṣe fídíò. Gbọ̀dọ̀ nílé fún àyò rí rogbó tó. <laughs> fi hàn pé bó ohun wọn kò jọ bó ṣe rí yẹn náà anyway. ṣé bọ̀dọ̀ onílé ló tún kàn ni. mo kàn rí wọn ó surprise ni mo rí wọn bó ṣe rí lórí fídíò lórí ètò yín ní àìpẹ́ ṣe é orí lóbótó àbí kì í ṣe bọ̀dọ̀ onílé mọ́ ni. bọ̀dọ̀ onílé ni o. wọ́n ń sọ̀rọ̀ ọmọ fáyín. wọ́n fáyín mi mọ̀ pé bí bọ̀dọ̀ nílé ṣe rí nìyẹn àwọn ọ̀dẹ̀dá àwọn orílẹ̀-èdè ti láyà lọ́dọ̀ nù báwo lẹ ṣe mọ. àṣẹ ti àbádẹ́mi nìyẹn ni. ẹ ti adómi ẹ ti dómi tán ẹ ti adómi tán nìyẹn. irọ́ mi ò dọ̀ nǹkan mo kàn fún ìṣàpèjúwe ni bọ̀dàlà tí ah. ọkọ mi mọ̀ bínú mọ̀ bínú tẹ má jẹ owó púpọ̀ ẹ má. tẹ fẹ́ dó lára mi kẹ́ máa lọ ẹdó tẹ fẹ́ dó lára mi kẹ́ máa lọ. ẹ dìde dúró <laughs> ẹ fàṣẹ ẹ ti ṣókè ẹ fa ṣòkòtò sí. wọ́n wọ lọ sí ìsàlẹ̀. kọ́lá yẹn lè bàyọjọ́ wọ́n fẹ́ jẹ́ kí títọ́kì títọ́kì máa flag géèmù kí n dájú. ẹ gbà wá olórí ẹbí. èwo ni ká máa ṣe kámẹ́rà down lọ́ọ̀láì ẹni ká máa ṣe kámẹ́rà down ìrètí ah, ní kí n mọ́wọ́ lọ sàlẹ̀. mo ní láìtàn mama ẹni kan lọ́wọ́ síwájú ẹjẹ́ àwọn àgbà papọ̀ ẹni kan lọ́wọ́ síwájú. ọ̀rọ̀ ayé tẹ̀ béèrè mú ló ti dé báwo ni kí n ṣe ṣe báwo báwo ni. ẹ má dà mí láàmú púpọ̀ jù ó yà mú gbọ́ omi nì olórí ẹbí olórí ẹbí ó láti sinẹ́ ẹ má pa wá o. kí n kó ṣòkòtò sókè. ẹ kó ṣòkòtò lábẹ́ sókè ẹ wá fọwọ́ mi dúró láàárín. ọlọ́run ò ní jẹ́ kán gbé péjì lọ. ìyá mi ṣe ṣe yẹ. wọ́n rà sí ẹ máa dá nǹkan sílẹ̀ ìgbà tó ń bá ọ̀rọ̀ yìí ẹ̀rọ ẹ̀ máa dá yẹ̀ rárá. kí lẹ wí ẹ máa dá nǹkan sílẹ̀ o ìkọ́kọ́ gbára yàn lè ká. ẹ wo bàbá láti lórí ìjọba ìjọba èyí tọ́lọ̀ ń ṣàánú fún wa. ẹ jọ mọ́mí kọ́là mọ́mí kọ́là ọkọ yín tí wọ́n máa ń jẹ gbóngbó ń jẹ ní ìgbóná wà ní ìsìn. eléyìí ò fẹ́ yé mi lọ́ba yorùbá dàlà kí ló tún ṣẹlẹ̀ báyìí wọ́n ní ṣe camera down ni. ó máa àkáǹtì mi kú mo tún ní ìdájí sáré tan another phone sáré fi second àkáǹtì wọlé. ọ̀la weston náà wà bí ẹni kí weston náà gbé weston sórí bíbí wọn. ọ̀la mi tẹ́ ti rí weston. weston náà káwọ́ sókè. irọ́ ìwọ̀ mi lè fẹ́ weston láyé. irọ́ ẹ̀. Ah, ọlọ́mọdé irọ́ mi lè fẹ́ weston. Ah, kí ló dé. Ah. kàkà kí n jẹ kí náà tẹ̀ máa pé màá mú orílẹ̀. Onílé. <laughs> Onílé. <laughs> kàkà kí n fẹ́ westo máa fowó rajà. ọmọ westo náà dẹ̀ dùn lọ́mọ o westo dùn lọ́mọ o. wọ́n ní kàkà kí n fẹ́ westo máa fowó rajà. ẹ bá mi wọ́n pé ṣọ́ọ̀tì rí mi rí mi. àti zainab ṣáàdì pé ti kọ westo náà báyìí. ẹ bá mi bí wọ́n pé ṣọ́ọ̀tì. ó gbọ́dọ̀ kàn. àwọn ọmọ rẹ jókòó tadé. wọ́n ní westo fọ́ ẹ̀ rárá rárá rárá kí ló dé relax táyà rárá rárá. kí ló dé. bàbá mi oní fàyè bàbá tó máa ń pọ̀pọ̀. orí wa ti mú wẹ́sítò. ọ̀túnba bàbá ọlọ bàbá tó ọ̀túnba kọ́ o bàbá tó máa ń pọ̀pọ̀ tó ní ìyá mi ṣòròdà apanimàwágbé. àrífà àrífà àbí. ókè Arifa Arifa bá jẹ́rù bàbá Arifa Arifa tó bá mi. máa dún àrífà bàyọ̀ ọ̀pọ̀ náà wọ́n máa pè ní ringtone. gbogbo <laughs> Yeah, but no, you don't do juju. Juju ti mú Westo. Yeah, but no, you don't do juju. Orí wa ti mú Westo. Westo, ìwọ náà rọra máa ṣoògùn. Oògùn ẹ ti pọ̀ jù. Má darí kọ́ tó ń ṣe ti pọ̀ jù. Ẹ̀kọ́ má bínú. Kò sí wàhálà, èmi náà ti tọ́jú mẹ́rin, mo ti tọ́jú twenty one inches mi, èmi náà kí love you, love you, èmi náà kí n lo, ó tán, ah, èmi náà ò dùn èmi náà ò lo nineteen inches mi. wọ́n ní kàkà káwọn ọmọ ẹ àwọn máa sọ rí fa ó ná rí fa bẹ́tà ẹ ó náà wọ́n sì lè má rí fa. ẹ kó lọ kẹ ọfọ èmi ò mọ fọ pè so kọ lọ máa fọfọ ṣe rí tò ní òkè mi èyí ò dẹkùn mi mọ so èmi náà wéèsì twenty one inches mi torí pé màmá yẹn àti màmá yẹn mọ nǹkan tó dáa o torí ẹ eh, láti snare àtàrífà station kan náà lọ́jọ́ rí bóyá wọ́n lè yọ ní ọ̀yọ́ náà wẹ́sọ̀ náà nírú irú station yẹn náà ni wẹ́sọ̀ ní wẹ́sọ̀ náà sanra bóyá wẹ́sọ̀ lọ yọ̀dí lẹ́yìn ni bóyá wẹ́sọ̀ yọ̀dí lẹ́yìn. wẹ́sọ̀ parí ni ibo lẹ ti rí ìyá yẹn gan-an ẹgbẹ́ ibo lẹ ìbọlẹ̀ ti rí ìyá yẹn tó ní kí bọ̀dà ah, láti máa gbé. ó lágbára mọ́mí láìtàn ló béèrè ìyá yẹn láàárọ̀ yìí o mọ́mí láìtàn ló béèrè obìnrin yìí láàárọ̀ yìí ẹ̀yin lẹ béèrè ẹ̀yin lẹ fa wàhálà báyìí o mọ́mí láìtàn <laughs> ẹ̀yin lẹ fa wèrè lọ́yàn o. ó ah, ah, tó jọ́ ti gbòòrò wọn ni ló ṣe jẹ́. a tún jẹ mí lóúnjẹ a jọ ń jẹ mí a tún yìlù mí lórí bẹ́ẹ̀dì a tún kò fún mi mọ́ bẹ́ẹ̀dì. a tún dàpọ̀ a tún dàpọ̀ mi. a tún jọ̀mí jọ̀mí jọ̀mí á jọ̀ mí jọ̀ mí jọ̀ mí jọ̀ mí. ìyá yẹn lásán báàbù yẹn lágbára ìgbà tí fóònù mi yẹ tí ọ̀dà láìní mi. orí àwọn ọ̀bàdàn lè kí lẹ bú wa sí ní west o. wọ́n ní London ló wà ó yá má lọ́ọ́ dẹ́rù ẹ o bóyá very soon àwa lọ bá màmá London mi ò tiẹ̀ wá mọ̀ kó nílé <laughs> fàìn báyẹn. màá máa rò ó mà. bọ̀dá yẹn fàìn bọ́ìsì bọ̀ onílé onílé ó kọjú oṣù onílé mọ́lá tòní lọ róbótó ẹ ó dọ̀ onílé ẹ mọ̀ pé onílé lónílé mọ́lá tòní lọ róbótó ó rí róbótó roboto. ẹ má yẹ kí n dọ́rọ̀ ìpadà sí ìbàdàn ẹ má yẹ ń da padà sí tọ́pìkì tá à ń treat tẹ́lẹ̀. ní kí ni ní kí ni ẹ má bẹ̀rẹ̀ ẹ̀dá kò ti tó. bọ́ìsì bọ̀dá onílé ó yàtọ̀ sí fèsì wọn wọ́n dẹ̀ fáìn ṣá o ah, bọ̀dá yẹn dẹ̀ fáìn bọ́ọ̀sì wọn fífẹ́sì wọn onílé dẹ̀ sí gbọ́lẹ̀ ni onílé sí gbọ́lẹ̀ ni. <laughs> onílé congratulations anyway ẹ fún wa lọ́jọ́ àwa máa ṣe event planner. onílé ò tí ì eh, ráyè yẹn ń sìn yìí o. irọ́ a máa jẹ́ kó wọ́ọ̀kì náà ẹ ṣáà fún mi microphone èmi máa ṣe MC alága dúró ni mọ̀mí láìpẹ́. ẹ̀yin náà lè mọ ẹ lè mọ jà pọ́n lè mọ jọ pọ̀ lọ. ẹ̀yin lè máa jẹ́ kó wọ́ọ̀kì àbí. Eh. wọ́n ń gbà mí lọ́wọ́ kinní ẹ̀yin náà fẹ́ tì mí sẹ́nu kinní wọn. wọ́n ń gbà mí lẹ́nu kinní wọn ẹ̀yin náà fẹ́ jẹ́ kó wọ́ọ̀kì. mò ń gbèjà yín mò ń gbèjà yín. weston jealousy ni máa rí weston. sójú yín náà ṣàṣe kọ̀ndẹ́mù mi bí pé èmi ò ní nǹkan ṣé mo sọ fún ẹ pé weston jealousy ni. sójú yín náà ṣe to nineteen inches kéré nítorí ọlọ́run nineteen inches nineteen inches kéré. wẹ́sọ̀ jealous nítorí wọn mú ẹ má wọrí má wọrí ó máa tó fún ẹ kò tí ìyá ni ọ̀rẹ́ tó máa tì ẹ wá tẹ̀ náà máa tó. ẹ ṣe máa ta dúró nǹkan báyìí ní kékeré nineteen ṣó easy ni ah, kò easy now. ìrọ̀ àwọn náà ò láìkí style yẹn náà sọ o bóyá àwọn gan ti wà aggressive jọ láwọn ò láìkí style yẹn. èmi ò mọ style tán láìkí torí wọn ò gbọ́ṣẹ́ mọ style mi tán ti rí rí. wẹ́ẹ̀sì ẹgbẹ́ mi ta yín nítorí pé pé bọ́mọ ìbàdàn. ṣé mo pé èmi nìkan pásánà mo lè flag show yìí. ó yẹ gbèjà mi jàre ṣé bí mo là tún já sí báyìí kí la ṣe fún yín. aná mi fẹ́ gbèjà mi ẹ jẹ́ káná mi gbèjà mi aná mi mú gbọ́ yín. mọ́mì yín ò mọ ń tọ́ dáadáa wọ́n mọ̀ fáwọn tó bá ga báyìí tó bá sí gan ni wọ́n máa ń ní nǹkan lábẹ́ ṣé láwọn tó bá rí róbótò kí ni wọ́n máa ń rí kíní sí bí ẹbọ ẹrù orí rẹ̀ ẹ má dà wọn lóhùn ó tiẹ̀ dá tì. pàtó ibẹ̀ yẹn ni kẹ́ máa lọ tó bá jẹ́ yẹn o ẹ má sọ bẹ́ẹ̀ o ìyẹn ni kẹ́ máa sọ o. onílé ti bù bẹ́ẹ̀ àwọn tó bá kí sára wọn kì í nọ́pa mọ́sẹ̀. kì í ṣe gbogbo wọn kì í mọ̀ ṣeré kẹ ìyá àbàdàn kì í mọ̀ ṣe é <laughs> kì í ṣeré o. Ah. arígini arígini arígini gini wọjà ó yá pé mi lélẹ̀. Ah, o ti ń practice. westo ó ti tójọ́ mẹ́ta àrárí fákí ló ṣẹlẹ̀. o ti ń practice. ok ma lọ practice ifá àti ọ̀pẹ̀lẹ̀ o. tarifa travel ni ó tójọ́ mẹ́ta àárí wọn. kọ́lọ́ ń ṣàánú mọ́mí ló dàtẹ̀ dákun ń bòbòdà láti lọ báyìí nítorí ọlọ́run. Karimo ṣóun sùn ni. ó fẹ́ dà bẹ́ẹ̀ bóyá àǹtí Karimo dẹ̀ ń gbòtú torí Karimo ò dá sọ́rọ̀ ilẹ̀ yìí o Karimo ó ti sùn. ó lè jẹ́ Karimo wà níbi iṣẹ́. ó lè lè wà níbi iṣẹ́. èèyàn kan wà nínú èèyàn kan èèyàn kan wà nínú comment section látàárọ̀ tó ń ṣàǹṣe west coast olóko toothpick olóko toothpick tí n bá ra ẹni ìgbà tí n bá gbà mú <laughs> lákùlì yá. àwọn ọmọ Ìbàdàn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ rí tiyín rò ni á fẹ́ bu yín pa bẹ́ẹ̀ tán láti dè yín gáàmọ̀ bu yín. láti ìgbà tí ṣó ti bẹ̀rẹ̀. ṣé ń gbọ́ èèyàn kan ní bọ̀dálà tí wọ́n to clean up. láti ìgbà tí ṣó yìí ti bẹ̀rẹ̀ olóko tutù olóko kọ́mẹ̀ntì látàrọ̀. olórí ẹgbẹ́ ìdálọ́ clean up náà. oh my god ah àwọn èèyàn ń táìpù láyé ọlọ́wọ́n bá o. orí comment section yẹn. àwọn tiktok wọn kọ̀ràn gan wọn kọ̀ràn gidi ni. ẹ bẹ̀rẹ̀ ṣé mi lẹ́ ń bá wí àbí mo ti gbẹ́ ẹ̀kan sínú. èèyàn kan ló kọ́ síbẹ̀ náà ó ní bọ̀dà láti went to clean up. ọlọ́run ní sọ ẹ máa ń dùn. kán kọ̀ntínú èmi náà mo ń sọ kán kọ̀ntínú náà bá lé onítọ̀hún mo lọ clean up ni lórí pé nǹkan tí màmá yẹn ni mo ṣe ò mọ̀ ṣe Liam ṣe lọ́sàn-án yìí mo rí ní orí tíṣọ̀sán mi lọ́sàn-án yìí lórí TikTok tí Liam fọwọ́ gbé ẹkùn sókè tó wá gà sọ <laughs> ìyẹn ni màmá yẹn ni ò ṣe tí láti ò mọ̀ ṣe o Liam tó ti mọ̀ ṣe. mọ́tíláìtọ̀ ṣé woman iná sọ pé ó sọ pé òun máa ń fi àwọn èèyàn come online pé òun máa ti fi eh, àwọn èèyàn come ṣé woman yẹn. Ah. Eh, woman yẹn rẹ̀ ó bẹ̀. wọ́n ti máa fi bọ̀dọ̀ àlàtí come tipẹ́tipẹ́tipẹ́ nìyẹn o láìláìláìlá o bọ́lá láti ẹ má bínú ẹ pẹ̀lẹ́ má bínú. kọ́tínì. iye oníyà bóyá tó fi ń múnú ara wọn dùnú kọ́ ló ń ṣàánú gbẹ́ pé wọ ẹ̀yìn ọkùnrin náà dáa àgbákò ara yín ọlọ́mọdé yín ó ṣe ni. ó máa ń ṣe yẹ̀yẹ́ ń tiẹ̀ màá ni ẹ má máa kà á sí ìṣòro ó máa ń ṣeré màá ni. màá ti wo ọkùnrin báyìí má ti dúdúdúdú kó tó mọ̀ ibi tí mo ti mo ti bá sùn tán. báwo lẹ ṣe mọ̀ ẹ tó ti bẹ̀rẹ̀ báwo lẹ ṣe mọ̀ kó ń ṣeré ni báwo lẹ ṣe mọ̀ bóyá ń sòótọ́ ni. kéèyàn bá serious máa wá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn online ni tí gbogbo èèyàn wà tí gbogbo èèyàn máa gbọ́. Ah. mo ní mọ̀ pé àwọn obìnrin kan ẹ wo bí tobi candid àwọn obìnrin kan wà tó pé jẹ́ fún flexible. olórí ẹbí mọ́mí jp sùn ẹ bá wa gbé mọ́mí jp wọlé closing prayer ọfẹ ta dídùn ẹ bá a gbé mọmi jp wọlé mọmi j ti sùn. mọmi j òwò ló sùn onílé onílé ni máa gbé bọ́ọ̀lù. ti sùn sẹ́ẹ̀ ọ́ ti sùn. tó ń hanrun ni aida kò ti sùn ọkọ wà níbi iṣẹ́ látẹkùn kò dáhùn náà. a ti ń pè wọ́n látàárọ̀. yóò ti lọ bí iṣẹ́. kárí mọ́ kò dáhùn. ẹ̀yin náà fẹ́ gbẹnu sí máìkì. bọ̀dọ̀ onílé. bọ̀dọ̀ onílé rùn. mo ní jp ṣe mọ̀ pé èmi wà pẹ̀lú yín láti ilẹ̀ o. Ah, ẹ ti ẹ̀ máa gbọ́ bọ̀dọ̀ onílé yẹn handsome nípa náà wà náà mi máa lọ jí wọn gbé o ah, ah, lórí ẹbí onílé ìyàwó ọfọrin ni onílé ọ̀nà bàjọ́ straight. àwọn ọmọ ọ̀sẹ̀ ni kí n gbé kọ́ ẹ lọ jí ọkọ lọ́kọ gbé. kí ló kàn mí parí fún wọn ni wọ́n á ṣáàjì mi fún rẹ́pì ni. Oh. ẹ̀yin ni ẹ tún ti dé. mo ti tún dé. mo máa rí jp nínú orúkọ yìí ẹyin náà gba ti westo ni. orí jp nínú jp nínú orúkọ yìí. bẹ́sẹ̀ ń pè mí ni mò ń jẹ́ o. ẹyin náà láti bọ̀dà westo yéé westo. torí wọ́n ní nineteen péré làwọn ní kí ni a fẹ́ fi nineteen ah. ṣe. yá bọ́lá ti mú yá lọ ṣe jújú yín máa fọ́ síbí ni ìṣẹ̀dá àwọn ọmọ Ìbàdàn níbo ló máa dé níbo ló máa lọ bọ́dá onílé. ẹ gbọ́ mi dáadáa ni o ẹ gbọ́ mi dáadáa mo ní tí mo máa ṣe picture yín next time ẹ má ṣe o tí ò bá gbéra ní nineteen ẹ gbọ́ mi yé ni o mo ní tí ò bá gbéra nineteen ní nineteen ṣé ìgbọ́n tí mo sọ. tó bá ṣe kí tán níbo ló máa dé. tó bá gbéra tán ẹ jẹ́ kí n lọ mú tepru mi kí n wo ibi tó máa dé tepru wà lọ́rùn mi. tẹ́lẹ̀ tó bá gbéra tán twenty one nísìnyí ó tún tún increase tó bá gbéra tó ti di twenty nine. ẹjọ́ náà mo ń wo tepru mi lọ́wọ́ àbí èmi náà wo tepru mi mo wo nine inches. èmi náà wo tepru wà lọ́wọ́ mi yóò nìyí ah. nineteen nineteen nineteen. ẹ wo nineteen ah, lọ́lọ́ láì ṣe pé kútúpà kútúpà. àkìlọ́jọ́ ah, àbí. ìròkó ìwà mànéjébù náà wà òkè yẹn kò sóko irú ọkùnrin fẹ́ fi ó fẹ́ fi túlé wọn gbélé ọmọ bọ́ta. Ah, ẹ mọ ẹ mọ mi ò ṣeré o ẹ mọ kẹ kẹ báyọ̀ ṣe tán kẹ wá máa kú nítorí àwọn sọ̀rọ̀ ó máa kí ó máa máa kanlẹ̀ tó bá ń tọ́ílẹ̀tì ah, ó máa máa kanlẹ̀. ẹ máa wọ separator ní báńṣe yẹn. ẹ jẹ́ ẹ máa explain ẹ máa explain. ẹ jẹ́ explain fún ibodà láti ẹ mọ ẹ mọ wọn gbìgbìgbì yẹn kíní kíní ojú abẹ́ ẹ á máa ṣe gbìgbì lọ àwa máa gbóná a máa ṣe bẹ́ẹ̀ ní gbóná omi gbóná kèrè omi gbóná ni la máa jókòó lé a máa ké hàn hàn bí ẹran ni. ẹ wá máa fọwọ́ ṣe báyìí ẹ wá máa ṣe báyìí a ò ṣe ah. a ò ṣe. ọ̀rọ̀ a ò ṣe òsì lélẹ̀ nǹkan mi ìwà tó bá tóbi jù lọ useless ni ìró ọ̀dà. bọ́dà láti ẹgbẹ́ ń bá kiri ọkùnrin. ṣé ti yẹ yí bẹ́ẹ̀ so àwọn tó máa àwọn tó sọ ipe báyìí báyìí báyìí ẹ má ẹ má dà wọn lò ẹ má dà bọ̀dà western lò. báwo ló ṣe máa lóko ẹ nineteen inches ẹ wọ nineteen inches kí ló dé ni ẹ gbéra ẹ ni. ẹ ń bú wọn báyìí. ni má downgrade àbí owó ẹṣin gan. ìyá àbàdàn fẹnu sí ni. oko ẹṣin ogo àríwá ìwé oko mo fẹ́ kọ́ sọ mi fẹ́ máa gbọ̀rọ̀ mọ́ wọn lẹ́nu ni. náà ẹ sọ̀rọ̀ mò ń gbọ́ yín. bọ́dà láti ẹ wò wọ́n parọ́ o ṣe rí àwọn kó gan àwọn kíní ẹ mọ̀jẹ̀ fi gbogbo ẹnu pò tó yìí tọ̀ àwọn pọ́nrán kan wà tẹ́pẹ́ tó bá yọ sí yín báyìí ẹ bù sẹ́kún ni pé wọ́n lọ kí lélẹ́ irú àgbà kò wò rè tẹ́pẹ́ tó bá dóyin tó bá yé. ẹ náà wá tóbi tó tó lè dẹrù báyìí a jẹ́ pé ó wọ ten inches ló dẹ́rù báyìí. ah bọ́dà láti okó thirteen wà fourteen wà ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀. láyé kò sóko bọ́dà ṣe bọ́kùnrin lẹ́yìn àwọn obìnrin la máa sọ fún yín náà. ìwọ náà irọ́ ni ẹ̀yin obìnrin kọ́ ẹ má sọ̀sọ̀kúsọ kò sóko tó wọ nineteen inch kó how many inches ló pè é òun ni tepru ló wà lọ́wọ́ wa yìí. bọ́dà láti ẹjẹ́ sọ ẹjẹ́ sọ kankan fún yín kí n tó kò nàìjíríà mo ti kó ayé ẹni sùúrù bọ́dà láti ṣe báwa là ń gba pọ́nrán ẹ̀yin lẹ̀ ń yọ pọ́nrán ẹni sùúrù ẹ wò wọ́n ti yọ pọ́nrán sí mi rí báyìí mo fẹ́ bẹ́ jáde kò síbi mo fẹ́ gbà jáde mo bú sẹ́kù ni ah. pé wọ́n lọ kí lélẹ̀ ṣé wọ́n á di ẹ̀ mọ́ ni ó gùn bíi ẹ mọ àwọn kinní kan dákúndé bá kìbọn yìí báyìí ọmọ kàn yín nínú tẹ́ẹ̀ ní lè ṣe tẹ́ẹ̀ tẹ́ẹ̀ ní lè ṣe ríngì tó tẹ́ máa gbà tọ́tẹ́ pé àti tọ̀ báyìí gbogbo abẹ́ yín máa máa gbóná tó máa máa kan yín bí ìpẹ́ ìṣẹ̀ṣẹ̀ ah. bímọ ni. Ah. Yasin bọ́dà láti obìnrin àwa làwa máa sọ fún yín oko thirteen oko fourteen oko fifteen ó wà wà láyà sin àwọn onímùkùmù ọkùnrin oh my god. oko yìí ó tóbi mímú mọ bó ṣe lò ló ṣe dẹ́rù bà ẹ mọ oko yẹn lò ni wọ́n mọ oko yẹn lò ló ṣe dé gbogbo párí ẹ irú ẹni bẹ́ẹ̀ ẹ kì í kẹ èèyàn ó mo kó yẹn lò ní. ọ̀tọ̀ ní kókó tóbi ọ̀tọ̀ ní kéèyàn má mọ̀ ọ́ lò kó má mọ̀ use of okó tó tóbi oṣù kan gbé dání ó mọ̀ ọ́ lò. yes àwọn kan wà bẹ́ẹ̀. báwo ni yẹ máa gbó kó wèrè dání tó kàn máa ní oníṣan nídìí ó ní mọ̀ ọ́ lò. Mm-hmm. wèrè ló ń kúrẹ́ bẹ́ẹ̀ irú wọn ni àwọn westo tó máa ń fẹnu dóbò wọn á fẹnu wa mọ́tò. bàbá weston dáràn lẹ́yìn ẹni wàá fẹ́ bàbá tó tẹ́lẹ̀ ti bọ̀ wọ́n bàdàn ẹ ti kó kọ́ ọ̀rọ̀ sọ̀jà ní ìfọ̀rọ̀ ọmọ bàdàn ti dé o. bàbá ti ẹwọ whatsapp yìí ẹ má pariwo síta ẹwọ whatsapp yìí ẹ má sọ ẹ má sọ fún ẹwọ whatsapp yìí láàrin bàtẹ̀yìn ni o. ní westo. Hmm. làwọn sàn ti sá lọ jọ́nùgbà tó ti kú yìí wọ́n ti kú yìí àbàdàn. olórí ẹbí ss lajì wà o wàláì. Ah, ẹ má jábọ̀ dá láti lò. báwa sọ fún westo ó yá westo ẹ wò ó kó fi bọ̀bọ̀ yẹn lẹ̀ ni yàtí ó lè tra ó ń tọ́jú ní ọmọ òbí rẹ̀ ó tí ó ti tọ́jú ní ọmọ òbí rẹ̀. àwọn tó bá tó bẹ́ẹ̀ wọ́n lo oògùn tó bá lo oògùn natural wà bọ̀dá láti o. Ah. mo ti ro tó tọ́ máa gbọ́ natural house ẹ ní sùúrù àṣẹ ah, lóko ni ah, ṣe ló rí ni. ìjẹ́yìn náà ìjẹ́yìn náà ìjẹ́yìn náà ní pọ̀mọ̀ lábẹ́ ni ìjẹ́yìn náà wù wá ni. ẹyọkọ tí ilé rí náà. mi ò ẹlòmíì rókò àṣẹ kékeré rí ni àbá àdá àdàgbà rí. ẹ wọ́n fẹ́ fokó kékeré wé kó àgbàlagbà. láti sinẹ́ ó lè jó nìyẹn lọ wọ kinní ni wọ́n máa ń wọ̀ o àwọn máa ń wọ̀ o tó gbogbo ilé tẹ̀ ṣe gbogbo ilé oògùn kí lẹ wí. àwọn míì máa ń wọ nǹkan sí o tó máa fi ya fọ́tò bóyá yẹn ni debi debi send sí ẹ o. ẹ má má dá yẹn lóhùn eléyìí masturbate ni ó lóògùn ni ó lo àwọn tó masturbate ló send sí mi àwọn tó masturbate ni tó kọ́ ẹ̀.